ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوقف الله وضع أترايك أتي قولهم فو النبي محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn ará ilé anabi àwọn sahaba anabi gbogbo ẹni tí ó ń tọ ìlànà anabi sallallahu alaihi wasallam tó fi di ọjọ́ ìgbìndẹ̀ alkiyama adéolúwa kò fi ìkẹ́tí atọ́rọ̀ yìí kò fi kárí gbogbo ẹni kọ̀ọ̀kan wa gbogbo wa tí a ń gbé ètò àdínà yóò sọ̀rọ̀ nù gbogbo aláké pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ọ̀rọ̀ nípa nǹkan tí ó jẹ́ nǹkan ìwọ̀ tí a ní mùsùlùmí kò gbọdọ̀ máa débẹ̀ kò gbọdọ̀ máa fi ṣe ìwà wò ṣùgbọ́n náà mùsùlùmí tí irú nǹkan báyẹn bá ti wà nínú ìwà rẹ̀ kó tètè jáwọ́ kúrò níbẹ̀ torí pé nǹkan tí ó ń jẹ́ rí ìbínú ọlọ́run ọba ni kí ni nǹkan náà òun náà ni ẹ̀yàmẹ̀yà ẹ̀yàmẹ̀yà tribalism Eh, ìran mi kọ́ leléyìí ẹ̀yà mi kọ́ leléyìí àwọ̀ mi kọ́ leléyìí kí ọmọ wa fi ṣe ìwà wù pẹ̀lú ẹni yẹn so kí orí ẹni tí kò kí ń ṣe lédè yàn so kí ọmọ hùwà tí kò yẹ kéèyàn ó wù sí kí ọmọ sọ̀rọ̀ tí kò yẹ kéèyàn sọ sí níbi tó rí i pé ẹni yẹn kò kí ń ṣe lédè rẹ̀ sórí eléyìí wọn là ń pè ní àtàẹ́sùbù so wá ń sọ àwọn ewu títà ẹ̀ṣùbù yẹni pé ẹlẹ́yàmẹ̀yà kí ọmọ hùwà rẹ̀ tó máa ń dálẹ̀ fún ẹni tó bá ń jẹ́ ènìyàn so pàtàkì jùlọ tó bá jẹ́ mùsùlùmí so aburú tó máa ń dá fún yàn nínú nǹkan tí mùsùlùmí gbọ́dọ̀ ní tí islam pè wá sí òun náà ni ìjẹ́ aláàánú ẹni tí ó lójú àánú so nínú tagbọ́dọ̀ fi ròyìn mùsùlùmí ni torí ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ aláàánú gbogbo tó bá lè jẹ́ ìnira fún kódà omi ènìyàn generally gbogbo tó bá lè jẹ́ ìnira fún omi ènìyàn kódà tó bá lè jẹ́ ìnira fún dábàá tí kò kí ń ṣe èèyàn àwọn ẹranko ànábì sallallahu alaihi wasallam kò pè wá síbi ká máa ṣe ànábì ní ká sọ̀rọ̀ fún gbogbo tó bá lè jẹ́ ìnira sòkòrò ànábì bá débi pé ẹni tí ó bá ń sin àwọn nǹkan dábàá bóyá ọlẹ́ran àbí èèyàn ní eh, olóńgbò sọ̀nẹ́bí sọ̀lá sọ́lá mi pé tó bá ti mọ̀ pé òun ní nǹkan tó máa fún un jẹ ìyẹn lè ti bẹ̀rẹ̀ ìbínú ọlọ́wọ́ ọba sọ̀nẹ́bí sọ̀lá sọ́lá ó kíta fún gbogbo nǹkan tó fi dórí dábàá sọ̀nẹ́bí kíta fún sọ̀nẹ́bí ní ní fa sábà bí ìyàfẹ́ nìkan òun náà ni pé ó dájú kò láàánú ọjà aláìláàánú fún dábà ìyẹn ni pé fún olóńgbò sànẹ́bí dákẹ́lẹ́ ti múra ètò náírà bisabẹ̀lẹ̀ hìrà wípé tó fa ìtẹ́rẹ́ arábìnrin kan fi wọná ọ̀rọ̀ olóńgbò náà ni sànẹ́bí ni ó de olóńgbò yín mọ́lẹ̀ kò fún ní oúnjẹ jẹ kò sì tú kalẹ̀ kọ́ lè wà nǹkan jẹ fún ara rẹ̀ tó bẹ́ẹ̀ náà ni ẹnìkan sì rí ìyọnu ọlọ́wọ́n ọba látara ajá ajá yẹn ni pé òǹgbẹ́ngbẹ́ ajá yẹn arákùnrin yẹn sì wá omi fún ajá ajá yẹn sì mú ọlọ́run sì ni òun yọnu sẹ́ni anabi sọlọ sọlọm anabi tó wà tẹ wà lámọ lẹ pérégede ipe arrahimuna yarhamuhumur rahman ẹni tó bá ti jẹ́ aláàánú ọlọ́run ọmọ sànù òun náà ẹni tó bá wà tó bá ní ẹ̀yàmẹ̀yà nínú ọkàn tí ẹ̀yàmẹ̀yà ń bẹ nínú ìwà rẹ̀ ara ya máa ń gbé èèyàn ní jálànú fún ẹni tí ìbá ti ń ṣe ẹ̀yà yẹn ò ní jálànú fún ẹni tí ìbá ti ṣe èdè rẹ so anabi sallallahu alaihi wasallam so irú nǹkan báyẹn kò ní jẹ́ kéèyàn ó jálànú tí anabi fẹ́ ká jẹ́ èèyàn ya ẹni tí yóò dájú tí kò ní lè rí ìnira tí bá ń ṣe ọmọ làkejì rẹ̀ ọmọ ènìyàn bíi tiẹ̀ tí ìbá ti ṣe lédi rẹ̀ tí kì ṣe mìíràn rẹ̀ so tààtù mọ̀ ń gbìyànjú rẹ̀ so eléyìí náà lára tó burú ni bákan náà tribalism ẹ̀yà mẹ́yà ẹ̀yà mẹ́yà a máa gbìyàn débi pé èèyàn ya xọ́ ìrìn èèyàn ya jàmbá jàmbá jàmbá so n tó nílé ṣe fún ẹni tó ń jẹ́ ẹ̀yà rẹ àbí ìran rẹ ó sì máa ṣe fún ọ̀ràn oníran so eléyìí aburú ńláńlá ni òun náà ló fà lẹ́sìn rí àwọn èèyàn tribalism náà ni àtẹni tí ó ń lọlẹ̀ ń da màlúù oko olóko tí ó sì ní kọ́ jẹ́ kódà ẹlòmíì rọ pé ẹlòmíì sọ débi pé wọ́n sì mọ tó tú oko wọn gbogbo ẹ̀gbẹ́ táwọn èèyàn wù wọ́n sì mọ tú wọ́n mọ tó fún ẹran fún àfọ àwọn dábà fún àwọn dábà tí wọ́n ń pín irú eléyìí ìyàmẹ̀yà ni kò lè rí ẹni tó jẹ́ tẹ́gbẹ́ rẹ̀ kó ṣe bẹ́ẹ̀ fún un tó bákan náà ẹni tó pé òun náà dúndùn pé tí ń bá rí nípa nípa ni kúrò kó debi débi kó má débi oko mi ó ti tọ́jú mọ́kalẹ̀ ó ti tọ́jú àdákalẹ̀ subhanallah gbogbo eléyìí ẹ̀yà mẹ̀yà ni tó ń jẹ́ tó wáyé pé ẹgbẹ́ rẹ tó yẹ pé elédè rẹ ló bá rí tí ó bá lò bẹ́ẹ̀ gbogbo eléyìí ẹ̀yà mẹ̀yà máa ń sún ìrìnàdì jàǹbá tó mọ̀ ṣe jàǹbá fẹ́ni ẹlẹ́ni tó tó ní tó lè ṣe fún ẹ̀yà tiẹ̀ ó sì máa ṣe fún àwọn ìran oníran tó léyìí díẹ̀ nínú àwọn ìnira tí ẹlẹ́yàmẹ̀yà ìyẹn ni pé àtọ̀ àìsùn tó máa ń kó bá èèyàn náà ni àrùn àkàyè ẹ̀rí kí mo ti ka àwọn nǹkan kan níjẹ̀ ẹ̀jọ́ kó mo jẹ́ kéèyàn yẹpẹrẹ ní tó yẹ kéèyàn pọ́nlé nínú mùsùlùmí àmọ́ jẹ́ kéèyàn ṣàbòsí àmọ́ jẹ́ kí èèyàn ní máa ń júwe pé máa nìyàn lẹ níbi àlùwalẹ̀ àwàlùbàrà bákan náà máa jẹ́ kéèyàn máa ṣe fáàrí ní ìyanràn ìgbéraga ẹlẹ́yàmẹ̀yà máa mú débẹ̀ ẹlẹ́yàmẹ̀yà máa kóná fìtínà táwùjọ gbogbo láti kà ní ìjẹ́ ìjọ so ní òní bíi nílá ìta àìlá ọ̀rọ̀ nípa àwọn nǹkan kan tó ṣe pé bá ti ń sọ yìí ẹlòmíì ti mọ̀ wò pé ah ṣẹlẹ́yàmẹ̀yà kọ́ yẹn náà tó jẹ́ pé nǹkan yẹn kò kí ń ṣe ẹlẹ́yàmẹ̀yà bó ṣe yẹ kó rí ni àkọ́kọ́ yìí tó máa fi ṣáwájú òun náà ni kí èèyàn wà nídìí ẹ̀sìn Islam kí wàá gbà pé kò sí ẹ̀sìn kankan ọ̀dọ̀ àtòf sókè wọn ni a ah, ah, ṣé yàmẹ̀yà kọ́ yìí yàmẹ̀yà ẹ̀sìn kọ́ yìí a ah, wàláhì yàmẹ̀yà ẹ̀sìn kọ́ torí tó kílẹ̀ ni ẹ̀sìn kí ogun táwọn sọ yìí náà ní sinú al-Qur'an náà láti ń sọ inú hadith Ànábì sallallahu alaihi wasallam láti ń sọ pé inna ad-dina 'inda Allahi al-Islam ẹ̀sìn tí olúwa bá yọ́nú sí tó fẹ́ kí gbogbo tí ń jẹ́ ọmọ ènìyàn ó ṣe tó pa aláṣẹ bí ká ṣe òun náà ní ká ṣe ẹ̀sìn Islam ká tẹ̀lé anabi sallallahu alaihi wasallam anabi tó jẹ́ anabi gbẹ̀yìn ẹ̀sìn rẹ̀ tó gbé dé náà nìkan ṣe gbogbo àwọn ẹ̀sìn ṣáwájú lẹ́yìn ìgbà tá nẹ́bí sọ̀lọ́ sọ́lọ́mù ti dé àwọn ẹ̀sìn yẹn ọ̀wà válídì ma ṣẹ̀sìn tá nẹ́bí sọ̀lọ́ sọ́lọ́mù náà ní kí gbogbo àká kó sílẹ̀ odò kò ló fi sílùmí káfà olúwa ní gbogbo yín ẹ wọnú ìlànà yìí ẹ wọnú ọ̀là ẹ wọnú àlàáfíà ẹ wọnú ẹ̀sìn àlàáfíà káfà tà gbogbo yẹn kẹ́kọ̀ọ́ bẹ̀ yẹn yẹn so kí wọn máa sọ báyìí pé Islam òun náà lẹ̀sìn kẹwàá ni ẹ ṣe bẹ́ẹ̀ lẹ́nu tìtẹ̀lẹ́yàmẹ̀yà nísìnyí láà leya irú yẹn kọ́ là ń sọ so ẹlẹ́yàmẹ̀yà ti ń jẹ́ sin ọlọ́run so tó jẹ́ pódodo ni kí n pè èèyàn sí kí n pè èèyàn sí pé wá ẹni tí o bá ti ṣe ìsìláàmù yìí ṣe kò mọ̀ ní ní àlùkìyàmà so kò ní ní kò ọlọ́run ọba tí mi ò kí ń ṣe ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà kọ́ nìyí ti ń jẹ́ òdodo ẹ̀sìn lọ́lẹ̀ yẹn ń àwọn èèyàn sí tán níbo wá ní ànẹ́bí sọ̀rọ̀ sọ́dọ̀ tó wá pèpè sí gangan kí ni tánẹ́bí sílẹ̀ fún wa gangan kí wọ́n wá pèpè sílù yẹn wípé a ah, gbogbo ayé yẹn jẹ́ ká padà sí ìdènì tánẹ́bí mú wa fún wa o so gbogbo tí wọ́n ń jẹ́ àwọn ìkúnyẹlẹyẹlẹ táwọn èèyàn dá kalẹ̀ sínú Islam ṣé bí nǹkan sáà jódodo ń bẹ so ìtójódodo yẹn òun náà ní tánẹ́bí sọ̀rọ̀ sọ́dọ̀ mú wa fún wa òun náà ni ìtẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam ìjẹ́ oní súnà nàbì sallallahu alaihi wasallam ní òkè ń ṣe kí wọ́n á ní ìtọ́ gbọ́dọ̀ máa ṣe ní tí gbogbo àgbọ̀dọ̀ ṣe ní tánàbí ṣe ẹ̀sìn tánàbí sìn ìlànà tánàbí tọ̀ náà ni gbogbo àgbọ̀dọ̀ tọ̀ so kí mo wá ṣàlàyé pé eléyìí kò kí ń ṣe ìlànà tánàbí tọ̀ tí kì í ṣe èébú tẹ̀rẹ̀ tí kì í ṣe ìbéèbú tó jẹ́ pé ìrí ìní àánú fún yàn pé ah ah anadi ọ̀tọ̀ lànà yìí ìlànà yìí tí wọ́n bá tọ̀yàn ní bá ọlọ́run nílọ́run tó yẹn ò kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn ẹ̀rí irú ẹ̀ ní ìlànà tó ṣe pé àwọn tó máa ń jẹ́ onísùnà tó máa pe àwọn èèyàn sí pé ẹjáwọ́ ẹjáwọ́ níbi ìlànà yìí kódà ẹni tó bá tún jẹ́ ẹni tó ń pèpè sí gan kò gbọ́dọ̀ dá yín padà síbi ìròrí tiẹ̀ gbogbo tí wọ́n ń sọ ó gbọ́dọ̀ máa jẹ́ pé ìròrí ní tí ànábì sọ̀lọ́ sọ́lá mú wá fún wa pẹ̀lú ọmọ darí àwọn èèyàn sí pé ibi tó mi ń pè yín sí ni ọkẹ́ padà sí ọ̀dọ̀ ànábì yìí o ẹ̀rí pé nínú alukọ̀rọ̀ánù gan ọlọ́run bá fi rinlẹ̀ pé kò sẹ́ni kan tẹ́ gbọ́dọ̀ máa tẹ̀lé tẹ́ gbọ́dọ̀ máa tẹ̀sìn rẹ̀ tẹ́ gbọ́dọ̀ máa tọ ìlànà rẹ̀ tẹ̀sìn àfi ìlànà ànábì sallallahu alaihi wasallam náà ni laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allaha wal yawmal akhira wa dhakara Allaha kathira bí a yà ṣe pọ̀ láwọn lóríṣiríṣi inú alukọ̀rọ̀ánù nù pípẹ́ mọ̀ rí pé hmm, nítaná bí ń pè wá sí ni kí wọ́n á rí i pé ẹni tí wọ́n ń pè ní síbẹ̀ wọn kí wọ́n máa gbọ́ sí kẹrin wọ́n tó gbẹ́ lẹ́yàmẹ̀yà ìsìndé wọ́n ti ní kẹrin ńhùn àsìgbọ́ lọ fẹ́ sì wọn wọ́n sì gbọ́ wọ́n sì gbọ́ so ìyẹn gbọ́dọ̀ ṣàlàyé ẹni tí ń jẹ́ òdodo sẹ́rí ìpèpè sí òdodo ẹ̀sìn ni ò kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà o ni ò kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà ìsọ pé eléyìí kò kì í ṣe lànà nẹ́bí sallallahu alaihi wasallam ìyẹn ìṣẹlẹ́yàmẹ̀yà o nítorí lè burú fẹ́ni tí bá ń sọ ọ̀rọ̀ yẹn òní kọjá pé ń bú àwọn ẹni yẹn pé pé ń bú wọn tí ìṣe pé ń pe àkíyèsí wọn ìpè àkíyèsí kò túmọ̀ ẹlẹ́yàmẹ̀yà o bí kí n dúró ní sẹ́yìn mọ́ sọ pé n ti ń jẹ́ tàṣọ wòfò n ti ń jẹ́ súnfì n tàǹtí sáwí kò kò sí nínú ẹ̀sìn wa yìí kò bá pínlẹ̀ wá o kẹ́nìkan wa ni a ẹ tó dé ẹgbẹ́ lẹ́yàmẹ̀yà dé kí n tó mọ́ sọ pé yíò nìkan kọ́ kàwárìjì ìròrí kàwárìjì ìròrí àwọn kàwárìjì ìrírí gbogbo ẹni tó bá ń ṣẹlọ́run lórí so kí wọ́n máa ṣàlàyé rẹ̀ kí wọ́n lè tó gbé lẹ́yàmẹ̀yàdé ń mm, mm, rú ìyẹn kọ́ ò rú ìyẹn kọ́ so gbogbo àwọn nǹkan báyẹn kí wọ́n máa ṣàlàyé rẹ̀ ìyẹn ò ń ṣe lẹ́yàmẹ̀yà o ìyẹn ò sí ní lẹ́yàmẹ̀yà sí bóyá ní pé tí ń jẹ́ òdodo ẹ̀sìn gangan bẹ́ẹ̀ ni èèyàn ń dá wọn padà sí ẹ̀sìn yìí gangan ní tí ẹni yẹn ń pè yín sí gangan ní ìjẹ́kẹ́ ẹ mọ̀ pé tí ń jẹ́ lẹ́yàmẹ̀yà lélẹ́yìí so kí a máa sì gbọ́ yé pé ìfẹ́ yìí náà lẹ́ni pé ká má tẹ̀lẹ́yàmẹ̀yà tó àìsí ẹlẹ́yàmẹ̀yà sí náà irú ẹ̀ náà tún ni kí wọ́n mọ̀ sàlàyé pé àníṣe tó bá ti fún nànẹ́bí sallallahu alaihi wasallam ṣe èyí tí ànẹ́bí sallallahu alaihi wasallam ń ṣe ṣe èyí tí àwọn sàhábà rẹ̀ ṣe tóun ní ká ẹ ṣe ẹ má tẹ̀lé àwọn bàtí báwọn bàbá kan ni bàtí báwọn nínú ẹ̀sìn kò sí yẹn kí wọ́n ní ẹlẹ́yàmẹ̀yà náà ẹlẹ́yàmẹ̀yà kọ́ nìyí hàn tí ń jẹ́ ìlànà òdodo ẹ̀sìn nìyẹn ẹ̀rí pé mo ṣàlàyé jẹ́ ní ipá àwọn kan bẹ tán dálé kí ó kalẹ̀ tó pé kọ́nà àtẹni tó dálé kéwù yẹn kalẹ̀ tí bá ń ṣe aburú fẹ́ sìn báyìí ẹ̀rí báyìí ilé kéwù ló dá kalẹ̀ o àbò mójútó lè kéwù tí wọ́n dá kalẹ̀ tó ń jọ lọ́jà lámójútó rẹ̀ ń sì ń ba ẹ̀sìn ẹ̀sìn jẹ́ àwọn èèyàn sì dákẹ́ láwọn tó ń tẹ̀lé pé á bà ká à so irú yẹn nìsín irú yíwọ̀n ẹ̀yà mẹ́yanu kódà àwọn ọmọ báwọn yẹn jà rírí ti ń já burú tẹ́nìyàn ń ṣe táwọn yẹn bá sọ irú nǹkan yẹn wọ́n pè ní àtàrẹ́sòro àtọ́ ìfì ẹni pé tàá ṣubú ipò ibi táwa bẹ̀ lọ́ngì sí ni ní ọgbọ́dọ̀ rí bẹ́ẹ̀ pélékè wù báyìí ni mo lọ ọmọ báyìí ni mí tí ọyọ ọmọ báyìí ni mí tí òtẹ́ ọmọ àmọ́ fi wà tó ipẹ́ máa fi gbẹ́sùn lójú irú yẹn kọ́ là ń sọ ìyẹn ọba mu tàá ṣubú nìyẹn àmọ́ pé ọwọ́ ń pè ní síbi òdodo kí wọ́n á ní áá ṣe lẹ́yàmẹ̀yà lẹ́tún gbédè yìí pé ó sì fi àyà Kùránì hàn ní pé òun rèé o sukúrò àtàwọn ẹgbẹ́ ya ẹ̀sìn lẹ́bàá ń sọ pé ẹni kan àwọn ẹlẹ́bọ ogún ni a má pè wá ní ẹ má sọ pé ẹlẹ́bọ ọ̀dà hmm, ẹ kọ́ là ń sọ àsọ kí ẹbọ ọ̀dà ìyẹn kì í ti wá kẹfìrí ọ̀dà àbí kẹmọ ní ẹ̀yàn ń wo sẹ́sẹ́ hmm, hmm. so musulmi ti fún n tó ń ṣe mu abi musulmi ti èyí ni òye ṣe ẹlẹ́yàmẹ̀yà o so ìlànà òdodo náà nìyí òun so bákan náà nǹkan kan mẹ́ta yẹn àtúngbọ̀rọ̀ tó gbóyé pé a ṣe ẹlẹ́yàmẹ̀yà tó fẹ́ gbédè yìí òun náà ni al-i'tina bil-ansab wal-muhafaza alayha kí yẹn ó ní àkólé kan lérí ọ̀rọ̀ ẹbí yàn kó ikọ́ mọ̀ wò pé a ìpè ẹ̀mí náà dé yà ìpè ìfẹ́ kí ọ̀rọ̀ ẹbí mi kó rèé bí lápèjúwe kéèyàn ní ẹbí kíní kan ní mí kí lágbájá kan kíní kan ló bí kíní kan kíní kan ló kọ́ wá mọ́ mú kọ́ bàbá rẹ pé mo fẹ́ mú kọ́ bàbá mi ẹlẹ́ka mo fẹ́ mú kọ́ bàbá mi kẹta mo fẹ́ mú kọ́ bàbá mi kẹrin mo fẹ́ mú kọ́ bàbá mi kẹfà mo fẹ́ mọ ibi tí a ti generate wá nígbè ansab لأن ذلك محبوب من الشرع لصلة الرحم ìyẹn ò sí tó burú ń bẹ̀ kí wọ́n ní ẹgbẹ́lẹ́ àmì ìyàdí kọ́ wọ́n mọ̀ ní pé ìyá kìnnìkan ló bí ìyá kìnnìkan tí wọ́n á rí ìyá kìnnìkan wà tí ìyá kìnnìkan wà lọ́kọ́ níbi kan wọ́n ní ẹgbẹ́ àmì ìyẹn kọ́ ò ìṣú ẹbí papọ̀ nìyẹn ìṣú ẹbí papọ̀ náà nìyí òun so ìyẹn kìí ṣe ti olúwọba dínú sí eléyìí òun ẹbí papọ̀ nítorí fẹ́ ni nítorí pa ọ́ láṣẹ rẹ̀ ni kọ́dọ̀ lọ́wọ́ bá àwọn tó ń máa bínú sí òun ní alladhina yanquduna ahda Allahi min ba'di mithaqihi ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون olúwa ní àwọn èèyàn burúkú tí mo ń sọ̀rọ̀ wọn yìí nínú Suratul Baqara àyà twenty seven olúwa ní àwọn ẹni wọn yìí wọn a máa tú àdéhùn ọlọ́run ọba tó bá sàdéhùn wọn tú lẹ́yìn ìgbà tán ti bá ọlọ́run sàdéhùn yẹn tán wọ́n sì tú bákan náà ara wa bú tó máa wù ní pé yẹkọtọ̀ ìwù nàná amara Allahu bi an yusala ọ̀rọ̀ ẹbí tọ́lọ ní ká máa dà papọ̀ yẹni wọ́n yóò fìdúnà fìlà àrùdè wùláyì ká hùmùlì kan sí olúwa ní ẹni òfò ni wọ́n òun náà níbi káyọ̀ tó ń pèpè sí pé ẹ má jẹ́ kí ẹbí yìí ká má jẹ́ ká túká ẹ jẹ́ ká mara wa ẹ jẹ́ ká ṣe kíní kan tàbí ẹbí báyìí lágbájá báyìí ìyá báyìí ló bí ìyá kíní kan kíní kan ló bí lágbájá báyìí tó yẹn أو تخير الزوجة الذي يناسب طبقة الزوجة ونسبتها وحسبها يقيم ما هو يعني الكفاءة يعني كي تتو كي آه لغوجا يي أو أو أو أو واتي لغوجا wọn sábà ara wọn ẹni kí wọ́n bára wọn mú ọ̀dà kí wọn lágbẹ́yà ti làkásí ìgbé ọ̀fẹ́ bí lápèjúwe nìsín kí obìnrin ọ̀tọ̀ ó lọ yunifásitì ọ̀tọ̀ ọ̀hán kọ̀rọ̀án ọ̀tọ̀ ọ̀kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ yẹn jiná tó kí bàbá yẹn wá dúpẹ́ sórí ẹni tí wọn náà bá fẹ́ jẹ́ kó rí bí ẹni tí jáwa náà ṣe rí ni kò jẹ́ kó rí jẹ́ kó kẹ́kọ̀ọ́ jẹ́ kó ń jẹ́ ọmọlúwàbí tí ó kẹ́kọ̀ọ́ tí ó mọ iyì ẹ̀kọ́ irú yẹn ní ìsìnkú wa ni a ẹ̀sùn gbé tribalism dé ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ àsọ̀bẹ́yàdé irú yẹn ò ń ṣe bẹ́ẹ̀ o irú yẹn ń ṣe bẹ́ẹ̀ irú yẹn ń ṣe bẹ́ẹ̀ ni kí mo ra sọ̀rọ̀ kánà ń jò ní wípé tó a pé yẹn bá ní ọmọ mi ha ò fẹ́ kó lọ lè fẹ́ ìlú mi tó ti mú reason wa genuine reason a lè kà á kún àsọ̀bẹ́yà a lè kà kún pé ó gbé tribalism lápèjú kí ni ẹ̀wọ̀n náà kí mo fẹ́ràn ẹ̀yàn ọmọ yìí púpọ̀ jù ní ìfẹ́ kẹ́ jìnnà sí mi torí ọlọ́run ọlọ́run dàkún ìfẹ́ ìfẹ́ kó jìnnà sí mi sọ̀rọ̀ ẹni tí mo ti ń pè ọ lọ́wọ́ kan tó dọ́dọ̀ mi lọ́wọ́ kan ní ń wá so ẹ́ rí i pé kì í ṣe pé bóyá èmi ò nífẹ̀ẹ́ àwọn ìlú báyìí àbí ìfẹ́ àwọn elédè báyìí náà ní ń bẹ nínú ọkàn ọ̀rọ̀ ẹni yẹn kò sí tó burú ń bẹ̀ so bẹ́ẹ̀ náà ni kí ọmọ fẹ́ lọ́kọ tí bàbá wa ní pé ah ẹni tó ní kẹfà tó yẹ pé ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ wà yẹn ẹjọ́ múra wọn wọ́n jọ status wọ́n jọ ṣe lè ara wọn status wọ́n di ara wọn kì í ṣe pé bóyá eléyìí wá di pé ìyìn sọ pé iṣẹ́ tí mo fẹ́ sọ́kọ̀ yìí ìsọ̀bí kọ̀ dáa o ìsọ̀bí kọ̀ dáa o aláì ìsọ̀bí kọ̀ dáa o so ìsọ̀bí kọ̀ dáa o bóyá ènìyàn nìsín oníṣẹ́ ọwọ́ ni eléyìí òun lọ ó kàwé ó ti masters kódà even pẹ̀lú tíyẹn náà rí náà ni pé ẹ yóò padà ṣe fìtínà fún ọ fìtínà ló padà já sí i bóyá experience táwọn àbáyẹn ní kọ́ ọ pé ẹ pé pé kó wá jẹ́ pé nìkan tó òun ní bs ó ní ms wọ́n wá lọ lè ka primary school lásán kọ́ wá ní irú ẹni ìrìn lọ́fẹ́ kọ́ wá ní ah, ní àkáì ni mo nǹkan tí mo rí so irú yẹn nìsín kì ṣe tribalism kì ṣe ẹlẹ́yàmẹ̀yà nírú yìí hàn so torí pé irú yẹn gan Islam ọwọ́ afẹ́ torí pé kí ni kí nǹkan bá lè ṣe dédé ara wọn irú náà ó ṣẹlẹ̀ sí i ṣẹlẹ̀ sí tó pé pẹ̀lú ẹ eh, pẹ̀lú ẹ eh, yẹn Zainab bin Jahsh tó pọ̀ ṣẹlẹ̀ sí wọn tó pé Ànábì sallallahu alaihi wasallam ó rí pé ah, kí ló dé tó ló fẹ́ ó ní ah, kò wù náà ni tó wọ́n fẹ́ mọ́ Ànábì ti advise advise Ànábì convince convince ó wá bí Ànábì sallallahu alaihi wasallam pé ṣé n tó ń sọ fún mi yìí tó ká advise mi ní àbó ń pa mi láṣẹ síwá yìí ní àtọ̀dọ̀ Ànábì ní àkè síwá yìí ò ń pọ̀ so irú àwọn nǹkan ẹlẹ́yàmẹ̀yà tó bá kan náà àtàmásùkù wọlé ẹ̀tìzáz bí hulki jamila wà àdáti kàbàlíyà alhassana min karamin wa judin wa hassanin wa husna jiwarin wa ghairihi min gọ̀gírati alazauja tẹlẹsẹ min alamin al'asabiyya kí yíò ní àwọn ìwà kó máa pè àwọn ìpè sí pé àà ìwà tó dá ń bẹ lọ́wọ́ àwa ìwà rí àwa lá ní mọ̀lẹ́bí báyìí àbáwọ̀ èdè báyìí àwa máa ṣàpọ́nlé àlejò ah, wọn ni ẹ tó gbé àsọ̀bíyàdé hmm, ṣé ẹ pé tí ń sọ ó ń sọ pé ń sọ pé ń tó dáa làwọn máa ń ṣe ni kì í ṣe pé ń fi ń tàbùkù mọ̀lẹ́bí kan gbẹdákùjú kí ni ah Ìlọrin Allahu Akbar Ìlọrin dẹ̀ níbi à ń fẹ́ yàwó púpọ̀ jù ah Ìlọrin yẹn covid náà báyìí ń pọ̀rọ̀ yàwó sùúrù yẹn àwọn ọ̀rọ̀ tó sì bẹ́ẹ̀ sìn mọ́ ni tó lánàá ibi sọ̀rọ̀ sọ́lá mi ni pé àwọn obìnrin tó dáa jù ẹni aqalluhunna muhura sùúrù yẹn ní síkẹ́ ọmọ pèpè sí kò sí tó burú ń bẹ̀ níbi irú àwọn kaba yẹn àbí àwọn àwa àwa ń tiwa àwa máa pọ́n àlejò lé àwa máa ṣàlejò tó kí ẹnìkan máa sọ bẹ́ẹ̀ pé báwọn ṣe máa ń sinú àbí nínú ẹbí tiwa gbogbo ìwà pọ́nlé ìwà ká tanilọ́rẹ́ kíní kan ṣe àkíbà wa ti máa ń sinú ṣe àkíbà wa ti bá láwọn bàbá wa nu sùúrù yẹn àlekà kún àìsàn bí ìyà àlekà kún bí ìyà ń ṣe ẹlẹ́yàmẹ̀yà tó bákan náà àlẹ́ ìtìzázu bìdín ìsìlámì kí yóò máa rí pé ah, ẹ̀sìn ni ẹ̀sìn mi ẹ̀sìn Islam ni kò sì máa prove ẹ̀ pé ẹ̀sìn mi ẹ̀sìn Islam ni. tó àmọ́ àwọn kẹ́kẹ́ mi tó yẹ pé ó ti di ẹlẹ́yàmẹ̀yà ní abẹ́ ẹ̀sìn tó pé lérí rọ́ọ̀tì ni wọ́n mọ lé lérí ikú ọmọ tó pé àsàlátù báyìí ni wọ́n wà sàsàlátù gan bẹ́ẹ̀ nú ẹ̀sìn sàsàlátù gan bẹ́ẹ̀ nú ẹ̀sìn gẹ̀gàn so sí bẹ́ẹ̀ nú ẹ̀sìn ibi ká nàbí pé wúwa sí òun náà ni ká padà síbẹ̀ ìdí súnà so náà ní kọ́ àmọ́ ní pé ẹ̀ lákọjá àwọn fẹ́fẹ́ à kì í wá sàlátù wa sàlátù gan ní bẹ́ẹ̀ ní ẹ̀sìn tẹ̀tẹ̀lẹ̀ gbogbo àwọn máàlù kìíní kan eh, báàtì kìíní kan jáàtì gbogbo ẹ̀ sí bẹ́ẹ̀ ní ẹ̀sìn Islam kódà kátikáti gbogbo ẹ̀ kódà nínú nínú nínú nínú àṣà gbìyì gan táwọn náà lè sọ pé kò sínú kò sínú rẹ̀ ni. sòkè wọn á pèpè sírù yẹn kìlá ni ẹ tó bí ẹlẹ́dẹ́ àmì yẹn ẹ̀sìn dé irú yẹn kọ́ là ń sọ irú ẹni tó bá ń pèpè sírù yìí òun ẹlẹ́yàmẹ̀yẹ̀sìn ní pèpè sí kò tiẹ̀ wá tó sí ẹ̀sìn tí ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ gan ni gbogbo àwọn yìí ní tí afẹ́ṣe lára lára yìí fúnra wa náà nìyẹn mo ti ní determination pé ah subhanallah mi ò ti lọ tó báyìí o so ẹ jẹ́ kí n fi yòókù kí n fi gbé kọ́ọ̀lù síwájú kí n tó parí tí wọ́n ní kí a fi tọ́ra létí àwọn ìjọba ẹni muwassatatu ad-din an-nasiha lid-da'wati wal-irshad àdínù nasiha fún dáhàwà tó máa ń ṣe ní oṣooṣù wọ́n ní ká rán àwọn létí pé tóṣù yìí náà bí nílá ìtàhálà ní ọ̀túnla ní ọjọ́ sunday láago mẹ́wàá àárọ̀ ní masjidi alusuna ní adabata ní adabata tábà ti dé ilé adéoyè tábà ti rí bẹ́ẹ̀ àbí tábà dé ọ̀dọ̀ alájà ìyàbọ̀ ní ọ́ìlì ní adabata tó kàkà ní mọ́sálásí àwọn alusuna tó wà níbi ní à ń lọ láago mẹ́wàá tó ohun tí tí ó jẹ́ tọ́píkì wá sí yẹn àbí lẹ́kṣọ̀ ọ̀hún náà ni al-istiqama Allahu akbar bí ẹ̀ ṣe máa ń bú dídí lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam lábẹ́ lọ́n kọ́ lọ́mọ́ ṣáà jíkẹ́ni kọ̀ọ̀kan wa kí oṣù wa lẹ́yìn tí ó dò déédéé àwọn ṣèkọ̀ wa Rafi'i Aminullah àwọn ni wọ́n ṣe lẹ́kṣọ̀ fún wa láago mẹ́wàá láàárọ̀ tó gba ni kí a sọ fúnra wa àwa tí a gbọ́ ká sọ fáwa tí a gbọ́ ìrọ̀jú kí n gbé àwọn kọ́ọ̀lù tó wọlé. wọlé o. Alhamdulillah ẹ̀kọ́ wọlé. Ẹ̀yìn hmm? hmm. eh, kí o tètè mú ń gbọ́ yín? Ah, ah. Kí o lọ gba ẹrù fún un? Àá kí o lọ gba ẹrù fún ìyàbí? Okay, okay, okay. Mo ti clear, mo ti clear. Ṣé rí eh, àpọ́nlé ẹni tó juni lọ kódà ẹgbẹ́ èèyàn tó bá ti jẹ́ pé Eh, ẹni tí èèyàn gbọdọ̀ pọ́nlé ní gbogbo ẹni tó bá ti ń jẹ́ ọmọ ènìyàn tó kúrò ẹni tí ò tó yẹn èèyàn máa ṣàpọ́nlé rẹ̀ tó ké àgbàlagbà tó juni lọ àbí ẹni tó tiẹ̀ jẹ́ ẹlẹgbẹ́ ẹni gan kó máa gbé ẹrù bọ̀ wá yálà wúwo kò wúwo ni kí wọ́n lè gbà lọ́wọ́ rẹ̀ kò sí nǹkan tó fi takò ẹ̀sìn ọlọ́wọ́ bá kò sí nǹkan tó fi takò súnà nẹ́bí sọ̀rọ̀ ẹni tó bá ń sọ yẹn ìsọkúsọ ń sọ ò kódà even kíyàn ó dìde lọ lè pàdé yẹn lọ lè kíyàn kò sí tó burú mẹ́rin fún ànábì sallallahu alaihi wasallam tó bá ti mọ̀ ní jẹ́ kó yé ọ kí n túmọ̀ kí kíyàn ó dìde dúró kíyàn ó dé kó dìde dúró wì ànábì ọ̀fẹ́ yẹn o ànábì ni man ahabba an yatamathala an-nasu lahu qiyaman falyatabawwa' maq'adahu minan nar ẹni tó bá ti ń láì pé tó ń bá ti ń bọ̀ káyọ̀ ọmọ dìde fún ẹnìyẹn ń wá bínú ó dìbí lọ lè pàdé rẹ̀ tọ̀ ẹ bá kíra yín ẹ bára yín lọ́wọ́ ẹ sálámà kò sí tó burú níbi yẹn yálà ọjọ́ méjì ní ọjọ́ àgbàlagbà ni fànẹ́bí sallallahu alaihi wasallam àmọ́ dìde pàdé ọmọ rẹ̀ Fatima tó àwọn sọ̀hábà àwọn àmọ́ dìde lọ lè pàdé irú Abdullahi bin Mas'ud wọ́n dìde wọ́n ti lọ lè pàdé tó bá ń bọ̀ wá lọ́kọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn eléyìí kò sí nǹkan tí obìnrin ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ bá wà pẹ̀lú rẹ̀. ẹ dákun bí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bí ìrọ̀rùn yìí nípa alùsùn náà. ẹ̀ẹ́dẹ̀ pé ayálùsọ̀rọ̀ ni àgbáyé mi ọ̀gbọ́n lọ́sọ̀rọ̀ lọ́wọ́ bàrẹ̀ yẹn. ẹ dákun pé kẹ́ bá ń sọ ayálùsọ̀rọ̀ ni tó wá tó fi dákọ̀ àwọn di òkú jẹ alùsùn náà. òkè ẹ̀ṣọ́ yọ ìrẹ́pọ̀ lọ́sọ̀rọ̀ náà ṣe rí wàhálà islam ló mú wa fún wa sọ ẹni tó sì mú ìsìláàmù yìí wá fún wa ní tó pè wá sí náà láàjẹ so anabi sallallahu alaihi wasallam ó ní tí gbogbo nǹkan bá di kó bá dàrú innahu man ya'ish minkum fasayara ikhtilafan kathira anabi ni ẹni tí ẹ bá ṣẹ̀mí tẹ́mi rẹ̀ bá pẹ́ nu ẹ̀yin sàábà yìí ẹ padà rí táwọn yóò máa da orí yóò máa yapa oríṣiríṣi anabi ni fa'alaykum bi sunnati ẹ̀dún ní ma súnà mi o súnà mi ni kẹ́ ẹ̀dún ní ma abdullahi bin mas'ud bin abbas radiyallahu anhu sunjọ́ tí ó ń tú ayé àyẹ̀wò mọ̀tẹ̀bùyẹ́dò ojú òun wọ́tẹ̀sọ̀wọ́dò ojú òun so ó ní tó bá jẹ́ ògùn alkiyama ojú àwọn kan bẹ yóò funfun àwọn kan bẹ ojú wọn ó dúdú Abdullahi ibn Abbas wa ni àwọn tí ojú wọn ó dúdú àwọn náà ni ahlul bid'a àwọn tó ju wọn ó funfun àwọn náà ni ahlu sunna ahlu sunna so àyà tí mo ń kà yìí ọmọ ẹni Suratu Al Imran àyà 106 àyà 106 ẹ lọ léwu tàbí rẹ̀